بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم صلي وسلم على رسول الله وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين أرطف الله سبحانه وتعالى أترى الله والعرف إن محمد صلى الله عليه وآله وسلم أتصاب في أجل اللقاء tá a ti ń ṣe àlàyé nípa àwọn almazahib walfurq àwọn ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ nínú ẹ̀sìn tí wọ́n ti síwájú wa lọ léyìí tí wọ́n pàtó mọ́ra ara wọn sára islam tó bá jẹ́ sí lọ́nà kásì kejì wọ́n tako islam yálà níbi àwọn òpìlẹ̀ islam ni àbí lára àwọn nǹkan míì tó mú dúró nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn gẹ́gẹ́ bí ìkéde tó ti wáyé síwájú lórí pátfọ́ọ̀mù wa lọ́sẹ̀ tí a mú yìí a máa bára wa sọ̀rọ̀ nípa al-Ikhwanul Muslimun nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ a rí ká ṣàlàyé ibi tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ nípa títí sí àlùmọ̀ òkun bákan náà a ṣàlàyé àwọn Ahlu Sunnah àwọn wo ni wọ́n ń jí bẹ́ẹ̀ a ti ṣàlàyé ní sókè nípa alùsùnà alùbánáà ó túmọ̀ sí pé gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé òfin ọlọ́ọ̀bá nù Qur'an tí sì ń tẹ̀lé lánà ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ láti ibi ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ àdéọ́kàn jíjẹ àwọn sí ìjọsìn tí à ń fara ṣe jíjẹ ọ̀rọ̀ ìwà tí sì ń gbọ́ gbogbo eléyìí pẹ̀lú lánà àwọn tí wọ́n síwájú wọnú Islam àwọn sábà sọ̀rẹ̀ nínú àwọn sàhábà àwọn tabi'un irú ẹni bẹ́ẹ̀ náà ní jẹ́ àlùsínà tí ò ní ìdíkù sí gba fọ́ọ̀mù kan àbí tí ò ní ìdíkè nínú àmírù kan àbí ní olórí kan kó tó di àlùsínà. al-ikhwan al-muslimun àwọn ní ìjọ míì láti wọn afẹnu kàn ohun tó ní í ṣe pẹ̀lú àlàyé wọn ìtújá wuyewuye títí ń bọ̀ títí pẹ́ lórí àwọn tí wọ́n pè ní al-ikhwan al-muslimun tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò sì mọ̀ kankan àbáwọn tí wọ́n mọ̀ nípa wọn wọ́n kéré púpọ̀. àwọn àṣìgbọ́yé kọ̀ọ̀kan sì wá ń ṣẹlẹ̀ nípa àwọn àlùfọ̀wánù mùsùlùmí tó bùkátà sí ká ṣe àlàyé rẹ̀ bàbá ṣe àlàyé rẹ̀ tán a fi mọ̀ta ní jẹ́ àlùfọ̀wánù mùsùlùmí a sì mọ àwọn wo ni jẹ́ ahlùsúnná wàlùjẹ̀máà. ṣé àlùfọ̀wánù mùsùlùmí ṣé ahlùsúnná wàlùjẹ̀máà ni wọ́n ní àbúwòye sí ahlùsúnná wàlùjẹ̀máà á padà ṣe àlàyé débẹ̀. ṣùgbọ́n síwájú ká tó mú àlàyé tó ní ṣe pẹ̀lú Al-Ikhwan Muslimun náà wá. bí ẹ ká ní àwọn ọ̀rọ̀ tó síwájú kan sáfì síwájú a fi mọ̀ wípé bá a bá fẹ́ lo ìjọba ẹ̀sìn nínú àlámọ̀rí ayé wa tá a fẹ́ lo òfin Ọlọ́run subhanahu wa gbogbo ibi tá a rìn sí tá a ti ń lò sẹ̀mí ètò ni Allah subhanahu wa ta'ala gbé kalẹ̀. تتولون شلا محمد صلى الله عليه وسلم بكالي الله سبحانه وتعالى إن سورة يوسف verse 108 أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين. الله قوم شن صلى الله عليه وسلم ní kíkẹ́ rẹ̀ fún gbogbo àgbáyé eléyìí ni ìlànà tèmi tí mò ń gbà pèsè lọ́sọ́dọ̀ ọlọ́run lórí ìmọ̀ àmàdájú àti ìríran tó yè kooro àtẹni àti gbogbo ẹni tó bá tẹ̀lé ni mímọ́ ọlọ́run ọba ni ìjẹ́ kan nínú àwọn òṣèlú ìtumọ̀ ayẹyẹ rẹ̀ àlàyé rẹ̀ alimami Muhammad al-Hussein عن مسعود البغوي رحمة الله عليه أنا وعفات وانت سواج وتكتفني بفافرين years inú ìjẹ́ làwọn ti lò sẹ́ni bí n ti ń lé ní bí ibi tí ó mọ̀ súnmọ́ bí eight hundred mẹ́wàá years làwọn yẹn ti lọlé wọ́n ti tún ti filẹ̀ ayé lẹ̀. wọ́n ṣàlàyé fún wa ẹ̀sùn máyà gbénú síra wọn tẹ̀síro wọn ma'alim tanzil wọ́n ní ọlọ́run bá ń sọ fún àná muhammad sallallahu alayhi wa sallam kíkọ́ ànábì láṣẹ هذه الدعوة التي أدعو إليها والطريقة التي أنا عليها إليني كتير إيتني كتلابة àti ìlànà èyí tí ìyànà Muhammad ń bẹ lórí rẹ̀. Sẹ̀bílì ìlànà ní ìtumọ̀ ní wípé sunnati wa minhaji ìlànà ní ànábì àti ojúpọ̀nà tí mo fi ń gbà lo ìsẹ̀mí, ojúpọ̀nà tí n fi ń ṣe ẹ̀sìn, tí n fi ń kàwọn èèyàn sẹ́sìn, ادعو الى الله على بصيره مو في مو في لو سبحانه الله باي لوري ما مدجو تنسي البصيره للمعرفة التي تميز بها بين الحق والباطل هنا نيمك ايتي وما دنيا في لما سيقر توفي لسعدان ياري لا يعني وطو اتو بدو تنسي البصيره conviction define knowledge ìmọ̀ kan ní nígbà bá ti mọ̀ ìfìlẹ̀ ṣẹ̀dá yẹn rí láàrin irọ́ àti òdodo láàrin òótọ́ àti bàjẹ́ أنا ومن اتبعني أي ومن آمن بي وصدقني أيضا يدعو إلى الله وإن تبقى كلنا أنا محمد صلى الله عليه وسلم توسي نبقى بسمي لدودو في مسنكك لصدو الله لنو ما تسلدو الله

ti wá kẹfìrí ó gbọdọ̀ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn fáwọn èèyàn lè jìnà sí. ẹ̀yin já sí wípé àyà yìí ó ti jẹ́ benchmark fún wa láti gbọ́ àgbọ́yé pé bá a bá fẹ́ lo ìjọba ìsìn inú Islam bá a bá fẹ́ tẹ̀lé òfin Ọlọ́run subhanahu wa ta'ala kí láyé wa lè rọ̀ wá lọ́rùn káfí lè dá ayé gbé láàwọ̀ ìlànà Muhammad sallallahu alaihi wasallam níbi ìlànà yìí á kẹ́kọ̀ọ́ bá ṣe wá mímọ̀ ìtànà bí fi ilẹ̀ sallallahu alaihi wasallam á sì kẹ́kọ̀ọ́ bọ́lá níbi ìṣèlú mímọ̀ náà bó ló ṣe fi mọ̀ náà tètè ibo ló bọ́ kọ́ṣọ́ kó bẹ̀rẹ̀ pípé rẹ̀ kí ni starting point ìpìlẹ̀ ìdá níbi ti gbé ìmọ̀ ṣe wà sí fáwọn èèyàn àwọn nǹkan nì àgbọ̀yé nu àyà yìí eléyìí náà sì ní ìlànà gbogbo àwọn ànábì Ọlọ́run subhanahu wa ta'ala ibẹ̀ náà ni gbogbo wọn ti gbé ìpìtì wọn níbi kí ni ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátá tó máa sáájú ká lò fún ọlọ́run bá lórí ilẹ̀ àfẹ́ lò dájú ọlọ́run bá lórí ilẹ̀ èyí tó gbọ́ èyí tí ìlú jọba ọ̀rọ̀ ọlọ́run lórí ilẹ̀ àti ilé òfin rẹ̀ ó tara rẹ̀ jáde òun náà ní káwọn èèyàn gbàgbọ́ iye ìwọ wọn àbí ìwọ ọlọ́run bá lórí wọn kí wọ́n mọ ẹ̀tọ́ ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ kí wọ́n sì máa fún un láì má ní wórogún pẹ̀lú ọlọ́ọ̀bá ní gbogbo tí wọ́n bá ń ṣe. léyìí nípìnlẹ̀ ara eléyìí òun ni ìlú òfin ọlọ́run subhanahu wa ta'ala ló ti jẹ jáde láàrin lọ́kọláya èyí tó ní í ṣe pẹ̀lú òfin ọlọ́ọ̀bá nípa àrùn kíké nípa àwẹ̀ gbígbà nípa politics nípa economy nípa culture gbogbo àwọn nǹkan wọ̀nyí látara tàwọ̀ṣẹ́dù ni wọ́n ti sìn jáde. ó lè já sí pé gbogbo ìpìlẹ̀ dáwọ̀ àwọn ànájẹ́ ọlọ́run òun náà níbi àtànfíì àjọ wa ó sì tún àbá òjò aná Muhammad sallallahu alaihi wasallam ìjọ ànábì ó pin ànábì ti jẹ́ àmọ́ ilé nínú àwọn àlàyé tí ó ti ṣèwádìí lọ mọ́tò ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ ṣe àlàyé ìdájú ṣàlàyé ilé ní wípé kí ìjọ aná Muhammad ó pin sallallahu alaihi òun ló bí ìjọba tí wọ́n ń pè ní al ìjọ kìíní àná ń pè ní sex. Ní pé bá a bá sọ̀lọ́ tá a fọ́bọ̀ tá a wò ó wájú tá a wò ó lẹ́yìn, a rí i pé àwọn doctrines àti ideologies àwọn kàwáríjì wọ̀nyí àbọ̀sẹ́kù rẹ̀ náà ní ń bẹ nínú ìlànà àwọn àlẹ́kọ̀wárì mùsùlùmí. So báwọn kìíní ṣe ṣe mọ́ra wọn nìyẹn. Wọ́n á bọ̀ náà rọ̀ wọn wípé bíbá rélugi òkè ọ̀la ń kọ́ rí òun lápọ̀ yanjú bá a bá rọrọ àwọn àlùkàwáyù gbé níwọ̀n bá nípa tó ń ṣe ọlọ́run bá sọ fún alayhi salatu salam àwa fi lè mọ bá ṣe á fi lè gbàgbọ́ yẹ ìfọ̀wánì lùsùlùmù ní ìbá ń ṣàlàyé ọ̀rọ̀ wọn. wọn bá àlùkàwárí jù bá hàn sí wa níwọ̀n bá díẹ̀ àní gbọ́ àgbọ́yé àwọn àlùkàwárí alùsùlùmù. àmọ́ Muhammad sallallahu alayhi wa sallam bá ti ṣàlàyé rẹ̀ síwájú ó ní máa ń ta gbà ó ní ìdí náà gbà wọ́n sì ní náà tó ní àlàáfíà ni ó ń ṣe ọlọ́run wípé aliyahood wọ́n pín sí ọ̀nà seventy one nàṣọ́rọ̀ náà pín sọ́nà seventy two àná muhammed sallallahu alaihi wasallam ó wá ní ìgbẹ́ ẹ̀mí ànábì yìí ó pín sọ́nà seventy three èyí ò tó ti gbajúmọ̀ wo míì èyí tá a gbọdọ̀ tí èèyàn bá ń kó òun súnà sí wọnú dídí a ló lè tèyà fúnra mà ó sì ti gbọ́rọ̀ àná lè fẹ́ kò lórí báyìí tí ìyá ìjìnà sí gbogbo tó bá ti jẹ máa dáadáa lẹ́nu ẹ̀sìn. àdébí muhammed alùpàá àbùdé sì yé wa nínú àwọn náà muhammed kódà nínú àwọn tí wọ́n máa ń wáyé kalẹ̀ wọ́n wá sọ kàlùkà náà di ẹnu muhammed أني إن شاء الله أني إن أهل الكتاب إذ افترقوا في دينهم على اثنتين وسبعين ملة ومن سيدا وتعفون كرا يجي سوى جوني لàwọn Jews àtàwọn Christians wọ́n pín ní ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ lọ́nà seventy two wa inna hadhihi al-umma taftariqu ala thalathin wa sab'ina gbogbo rẹ̀ sí nínú náà ni wọ́n padà padà sínú náà ni àfẹ́yọkan ṣoṣo ànábì ní ẹyọkan náà ní àlùjámáà ẹyọkan náà náà ni ìgbé tó já sí pé ohun tèmi àtàwọn sábà mi ń ṣe inú ìsìlámù lẹ́nu ìyẹn ní òrìwáyà hadith yìí ni tó bá ṣe pé ìyú náà làwọn náà ṣe ẹyọkan nìkan ní wọ́là òun ni àlùjámáà tánàbí dákọ̀ ń bì oníkíni àlùjámáà ló ṣe ọlọ́ọ̀bù dákọ̀ ní hadith yìí ó ti ṣàlàyé rẹ̀ níbòmíì gbogbo tó bá ti ń ṣe tí ànábì ànábì ń ṣe lónìí àtàwọn sàhábà mi nínú ẹ̀sìn àwọn nìkan ní kúrúkọ̀ tí ó là àwọn nìkan ní ìgbà tí ó là fún mi náà sí mi náà. lẹ́yìn àná mọ̀sálà wọn sọ wípé إنه سيخرج من أمتي أقوام تتجارى بهم تلك الأهواء كما يتجارى الكلب بصحبه فلا يبقى منه عرق ولا مفصل إلا دخله والله يا معشر العرب لئن لم تقوموا بما جاء به محمد لغيرك من الناس أحرى أن لا يقوم به حديث الإمام أحمد مسند وأبا حديثه والإمام داود نانو نعم سنة ونا أبا حديثه و Ìgbọ́n ṣọlọ́n sọ́lọ́ láàrin àtúntà lẹ́yìn àti ti jámà wípé ìjọ tí ò ní wọná níbo ṣe ń sílè yìí náà ni àwọn ẹ̀yà kan nínú ìjọ ìlú àná muhammadu sallallahu alaihi wasallam tó fi pé yín tí mi àná bí gbé kalẹ̀ lórí pàfẹ́sìn tí àwọn sàhábà tí mi náà kọ́ ń ké ó náà fi nẹ́ẹ̀sìn mà náà wọ́n ṣe nẹ́ẹ̀sìn irú ìjọ yìí ní táwọn ó máa salápáǹsì kàti mà nìyẹn tí tó máa gba àwọn olóhùn gbẹ láti fi lè sẹ̀mí ayé wọn láti fi gbẹ́sìn wọn yé nìyẹn àwọn náà ní ahlu sunnati àtẹ̀mọ́ ẹnu ń ṣe ọlọ́run wá ní àwọn àlùkò padà jáde nínú ìjọ mi ìfẹ́ nínú wọn yóò máa gbé wọn lọ yóò máa gbé wọn bọ̀ yóò sì máa lakabu lára wọn kàmẹ ẹgbẹ́ ọ̀lùkálẹ̀kù kàmẹ ẹgbẹ́ ọ̀lùkálẹ̀kù alùkálàbù léde lárúbáwá náà ni àfẹsẹ tí mo mọ mẹlẹyìn látara tó dábà bù yẹn jẹ ẹdá dìbò ní bá bù yẹn jẹ ẹdí ẹdá dìbò ní bá bù jẹ ni kò sì ní ajá àdìgbò ní tó bí yàn jẹ àtàn ikọ̀ ìgbòlú tí ajá àdìgbò ní bẹ lára rẹ̀ yìí ni máa ń bá ẹni tí ó bá bù jẹ́ fà á tí ó máa ń gbóbi ajá káàkiri bẹ́ẹ̀ náà ni ìfẹ́ náà yóò fi máa ṣe lára àwọn ẹ̀dá kan tó padà jáde ní ìtọ́jú. fàlà yàbùkọ nínú ìrìkùn wọlé mọ́fùtún ilẹ̀ ìjọba kò wá ní sẹ́kù egungun kan àbí oríkèéríkèé ara kan àbí tí ń jẹ́ òkú kan nú ara àti kó já sí wípé ìfẹ́ ẹnu yìí gbogbo ibẹ̀ ní òfin ní tèèjì. Ìyẹn pé káwọn ọjọ́ ẹgbẹ́ ti jáde gbogbo kìkìdá bọ́lọ̀ ti dá wọn lẹ́dàá èèyàn. Ìfẹ́ ẹnu bídíà yìí yóò máa bá wọn lùfẹ́ nínú ara wọn débi wípé tómi tẹ̀jẹ̀ sí fún ara wọn tí mùdùmùdùn ara wọn oríṣiríṣi ara gbogbo bí òun náà ni tí ń jẹ́ fẹ́nu àti àgbálẹ̀ yìí tí ó máa bá wọn lò gẹ́gẹ́ bó ṣe já sí pẹ́ẹ́n tó jábàbù jẹ yóò mọ sẹ́wọ̀n kájábù jẹ yìí bí ìwèrè títí tó lọ fi kú bẹ́lẹ̀ sì jẹ́ nìyẹn. tò túmọ̀ rẹ̀ ni wípé àwọn eléyìí ó máa ṣe dídé àyè ó máa pa àwọn èèyàn síbẹ̀ gbogbo ọ̀nà tí ó fi máa gbé dídá lárugẹ ìlú ni ó máa sá bí wọ́n lọ bí wọ́n bọ̀ nínú ẹ̀sìn wọn ò ní rí tí ń ṣe ọlọ́run bàálẹ̀ sàlátù sálámù ní ká ṣe ní ẹ̀sìn gbọ́yé láyé àyùkọ́ má tó fi àdá dálẹ̀ kí wọ́n fún un ó lè jẹ́ àdáadáalẹ̀ tó lórí wọn fi dá ìgbàgídé àwọn ẹlẹ̀ ó lè jẹ́ àdáadáalẹ̀ táwọn ọmọlẹ́yìn náà fi fún fúnra wọn ó lè jẹ́ àdáadáalẹ̀ olórí olórí ẹ̀yà wọn ó yá ṣàlù wọn kan ni wọ́n gbé bọ́ra ẹ̀sìn ìwádìí ti fún wọn lára eléyìí wípé irú ìpinnu padà máa ń ṣẹlẹ̀ láti kí àwọn àjọ kan nínú àwọn àjọ mi àwọn náà mùsùlùmí náà ni wọn ò wọn wọn ó ti rí kí àti wọn kọ̀ yìí sínú àná Muhammad sallam ló ti rí rèé bí wọ́n ti sọ bídí àti ẹ̀sìn rèé nínú islam ọjọ́ náà bí wọ́n á ní mo fi ọlọ́run kabura ìjọ lárúbáwá ṣe tí muhammadu wa mú bá yín nínú òfin ẹ̀sìn nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run yìí nínú òdodo tá a fi ń lulẹ̀ ayé tá a fi ń tẹ̀sìn lẹ́yìn òkú wa mú bá yín wípé àwọn ẹlòmíì nínú àwọn èèyàn tí wọ́n ti lárúbáwá wọ́n fi ń lẹ́tọ̀ọ́ sẹ́ńtì ó wàá sanwó lórí ànábì sallallahu alaihi wasallam ó ti kọfẹ́ káìsì iṣẹ́ ìkàlẹ̀ la fi láyé lẹ̀. nke ìjẹ́ ojú bẹ́ẹ̀ni lẹ́yìn lárúbáwá ni subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ láti jẹ ọ̀rọ̀ tawhid ó fi lè jẹ ọ̀rọ̀ sunna ó fi di ìwà dáadáa a fi ń lè sẹ̀mí fi ọba tẹ́yìn tẹ́ jẹ́ láwùjáwọ̀ ò bá fún rẹ̀ tẹ́ ẹ̀ wá mímọ̀ ń pa rẹ̀ tẹ́ ẹ̀ ló abẹ́ mẹ́rin tí ẹ̀ ló ti mọ̀ ó fún àwọn tí mo ṣe lárúbáwá tí mo ṣe ẹ̀sùn mọ́ yín náà rárá ó jìnà ni o àpẹẹrẹ láàrí lẹ́nu mélòó gan yìí ní ẹ̀sìn bọ́lọ̀ tí ní a ṣe mọ́ ẹ̀sìn tura padà kí ni ẹja máa gbọ́ mọ́ra wọn wa lè ká fi ní ká sì síwájú ìran lárúbá wà ní ẹ̀tún tó kalẹ̀ o gbogbo àwọn tọ́jú ọmọ kéwu rẹ̀ ọmọ tí wọ́n fún rẹ̀ wọ́n ní kéwu báyìí gbogbo wọn láwa ni wọ́n o látọ̀dọ̀ wọn ló ti sàn wá sọ́dọ̀ ti wá o ló ti sàn káàkiri ayé o ìgbà táwọn òjò dídé nínú ẹ̀sìn bóun làwọn táyì sí lárúbá ti wá fẹ́ dé dídé nínú ẹ̀sìn ọ̀dọ̀lọ́ subhanahu àwọn ìjọ kan ti síwájú bá ti ṣàlàyé fúnra wa síwájú tí wọ́n pè wọ́n ní alhawarij emergency wọn bí wọ́n ti yọ bí wọ́n ti sún jáde ní ojú ayé àná muhammadu sallallahu alayhi wa sallam òun náà ló jẹ́ pìlẹ̀ fún gbogbo àwọn ìlànà àtàwọn òròrí ẹ̀kọ́ àmì sínú ìnàgbé lọ́wọ́ àwọn lẹ ṣáájú àwọn lẹni ìṣíwájú àwọn lẹni àríkọ̀sí fáwọn ẹ̀kọ́ àmì mùsùlùmí tó bó lọ̀rọ̀ tí wọ́n gan ṣe jẹ́ láwọn alhawarij gbogbo ẹnu àwọn àfa àsìkò láwọn àfa sínú àwọn àfa òótọ́ àwọn àfa onímọ̀ pàápàá jùlọ àwọn àfa tí wọ́n ṣẹ̀ṣà tí wọ́n máa wádìí ìmọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tó ní í ṣe pẹ̀lú gba àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kìíní àná àwọn tí wọ́n ya ya ya ya ní ìsìláàmù tí wọ́n ẹlẹ́gbẹ́gbẹ́ ẹ̀sìn dèmí àwọn àfa alákèéra àwọn àfa lùmọ̀gbàṣe wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí wọ́n jámọ̀ wípé àkọ́kọ́ ìdókòwò ọkọ̀ yà lára ìjọ àná Muhammad sallallahu alayhi wa sallam kò sí lóun kúrò ní islam ṣùgbọ́n ó sì ya lára ó ya kúrò lára ìjọ ànábì látàrí pé ó mú lànà míì wá ọ̀pọ̀lọpọ̀ náà sálàm ní al-khawarij. bó ìpìlẹ̀ wọn ṣe rí bó lọ̀rọ̀ wọn ṣe jẹ́ nígbà wọn pilẹ̀ Abu Sa'id al ọlọ́dà ọkọ̀ àdìyọ́nu sí náà ọ̀sán àbáná Muhammadu ni sallallahu alaihi wasallam ó ní láàrin ìgbà tí wọ́n ṣe ọlọ́run sallallahu alaihi wasallam Ali bin Abi Talib radiyallahu anhu ló fi ránṣẹ́ sánàbí láti gbòòrò Yemen nígbà tí wọ́n na àwọn kìfèrí kan. Àwọn kan ní láti jẹ ẹ̀rọ náà ní gbẹ̀rọ ní oṣù jìnnà sí Yemen. Ànábì wọn kú àpò ogun wọ̀nyí. Bàtà ń ṣe ọlọ́run kú àpò ogun wọ̀nyí. Wọ́n ní nǹkan ni gold èyí tí wọ́n rí gbà àwọn ará Yemen yìí. Nínú al ọmọ Badr alfazari. alkọ́mọ̀ ọmọ ìlàsà al'amiri àti sanínú àwọn ọmọ banu kilab àti zaidul khair ìran tọ́ì bákan náà ìkanú àwọn banu na buhari gbogbo àwọn wọ̀nyí ànábì ń pín nǹkan ogun yìí láàrin wọn àwọn eléyìí ṣe ran Quraish ẹran méjìdì ni wọn inú bá bí àwọn ẹran Quraish wọn wá ń sọ fún ṣe ọlọ́run sallallahu alaihi wípé àtúwò fi sọ̀nà ẹ̀dí ìdẹ̀ méjìdì wàtàbáwò náà Àti àwọn kọ̀ọ̀kan nínú àwọn tá a dárúkọ ń lọ bíi mẹ́rin bíi márùn-ún wọ̀nyí, ó ń ṣe Ọlọ́run Ọba ń fìkàn láàrin wọn, olórí wọn jẹ́ láàrin ìjọ wọn kọ̀ọ̀kan. Kílé wọn á bí àwọn Kùrẹ́ṣì ní pé fún gba àwọn lórí ẹ̀yà kọ̀ọ̀kan ní àwọn ìkógun wọ̀nyí. Ó ò fáwọn ń bẹ̀ àwọn ń ṣe Ọlọ́run wa ni ìnáma kí ni ìnáma èsì ń ṣe ọlọ́run bá rèé sọ́nà náà àlàsọ́nà ó ní nǹkan bí tí mo ṣe yìí àmúmọ́ mọ̀ ṣe ni bí àtàlẹ́fàhùn bí àtàlẹ́fàhùn bí àtàlẹ́fàhùn yáni wà lè fi báyìí nà kóró obìnrin gbogbo àwọn olórí kọ̀ọ̀kan tó lọ bí mẹ́rin bí márùn-ún fúnjọ kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ́ olórí sí yìí ní pàtàkì ogun yìí fún wọn kí n lè fi kó wọn mọ́ra ni kí n lè fi sọ ìní kí n lè fi sọ ọkàn wọn pọ̀ kí n fi lè sọ ẹ̀mí wọn mọ́nà Islam torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì gbọ́ nǹkan yé nú ẹ̀sìn táyé fi eléyìí fi ẹwà Islam fàn sí wọn ní eléyìí jẹ́ ìgbésí ọlọ́run ọba ilé sọ̀rọ̀ àti sàlám fún àwọn kòlẹ́sì tí wọ́n bínú. Aláàbí sọ ilé ìtàn báyìí ọkùnrin kan bá jáde òun bá dé wọ́n kò ní tó lọ́kọ̀ wáyé sílọ̀ ọmọ ìdílé tẹ̀mí ìmù ni ó nírùngbà

أيأمنني على أهل الأرض ولا تأمنوني ó ṣe ọlọ́run sọ́nà lọ́ọ̀hún àjọ̀sẹ́lẹ̀ ó ní à kẹ́ ń títẹ́ tó pa mẹ́nu rẹ̀ ẹlẹ́ni tó tẹ̀ láṣẹ ọlọ́run lórí ilẹ̀ yìí yapa ọlọ́run ọlọ́run ọba yìí ó fọkàn balẹ̀ lori mi lórí amana fi jẹ́ àmánà fún mi lọ́ba tó dá sọ́mọ̀ tó dálẹ̀ yìí ẹ̀yin ẹ̀dá èèyàn tó wá rán mi sí ọkàn yóò wá balẹ̀ sí ẹ wá sí ní dòńjàmbá tí ànábì fún arákùnrin rè kódà náà àwọn ìwàyé àti mi ní ìlọrin mu ó ní da'ani ya rasulallahi fa aqtulu hadha almunafiq wọ́n ṣe ọlọ́run ọba dákò yọ̀ǹda fún mi munafik tí ń bá wà nábì sọ̀rọ̀ bó ṣe ń bá wà sọ̀rọ̀ ní ìrìwáyà ní ọlọ́kọ́lù ọmọ wàlídì ni òun ló gbàyọ̀ ńlá bẹ́ẹ̀ so àwọn afá gámà ìpè eléyìí náà takora wọn pẹ̀lú bí mọ́rù ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni kọ́lù wàlídì náà sọ náà ana Muhammad fún wọn létí wípé a ah, ẹ má ṣe ìṣẹ́ pẹ̀lú rẹ̀ èyí ń wọn sọ káàkiri Muhammadu fún ara náà ní pa àwọn sọ̀hábì rẹ̀ ẹnu àwọn tó òun àìná yìí tó ń ṣe wọ́n jàǹbá yìí tó ń pa wọ́n lẹ́yọkọ̀ kan ilé ìjẹ́sì kan náà sọ́nà mú fún ọmọrù àti ọ̀kọ́lì nínú wàlíì lórí tó tí wọ́n fi ilẹ̀ kọ́sà jùmọ̀ bá tutù ẹ̀ lọ. arákùnrin yìí ó bá kú lọ́dọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam ànábì wa sọ wọn kan pa rẹ̀ ìyí tó sọ ń pa rẹ̀ yìí àti tó sí tó tó ṣe yìí láti tí èsì sẹ́yìn tí ń challenge authority ni ìfẹsẹ̀ni tí ń jáde ilé olólórí lérí ìfẹsẹ̀ni tí ń bú àná Muhammad sallallahu alaihi wasallam tí ń kẹ́sìn ń sọ̀spẹ́tì àná Muhammad nígbà tí ìtọ́lọ̀ ọ̀ràn ànábì kọ́lá ànábì ń ṣe ń jà gbé ń tá ànábì ń ṣe yìí ànábì ti ṣàlàyé tó ń torí ẹ̀ ṣe pé ẹ̀yin ọkùnrin ìsìn ní tíì fún nǹkan tó ń tí mo kórìíra yín ṣùgbọ́n àwọn tó ń kú láàrin wọn yìí àwọn tí wọ́n fẹ́ gbẹ̀sìn ni mo fẹ́ fi ṣe ẹ̀mí wọn mọ́ra wọn kí fi jẹ́ kí Islam jókòó ẹ̀mí wọn ni ẹ̀yin tá a bá ń fi dáadáa sí náà ní fẹ́ràn èèyàn ní kìkẹ́ náà tó yẹn dúdọ́wọ́ òun ti bẹ́ẹ̀ arákùnrin wúrú wà tó wù yìí lórí tá ànábì tá mú ànábì múrígùn wọn tó fi kí n tí ó ṣe alẹ́ sọ̀lá tó wọ̀ sọ̀lá ṣùgbọ́n tó ti bí arákùnrin yìí ẹ̀wọ̀n tó sọ arákùnrin yìí sọ tó sọ tó ànábì fún léṣe ti tiẹ̀ kan ànábì wá sọ̀rọ̀ kan fún rẹ̀ wọ́n sọ ọlọ́run wá ní ìnàmì fi hàdà قوما يقرؤون القرآن لا يجاوز حناجرهم يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان يمرقون من الإسلام ثم يمرق السم من الرمية

ó máa jáde kúrò ní Islam gẹ́gẹ́ bí ọfà tí ń jẹ́ ọrùn tí ń jáde kúrò ní ọfà àbí ọ̀fọ̀ tí ń jáde kúrò ní ọrùn rẹ̀ bí àná yìí bá ilé bá wọn láyé ó máa káwọn ilé bá jáde àti máa pa wọn nípa bọ́lá wọn bá ṣe pa wọn jọ áádí nípa wọn bọ́lá wọn bá ṣe pa wọn jọ áádí ànábì ló máa jáde kúrò ní Islam gẹ́gẹ́ bí ọfà tí ń jáde kúrò ní ọrùn rẹ̀ bí àná yìí bá ilé pípa bá wọn tí wọ́n sì ń jẹ láyé àbí ọlọ́run sọ mi kò dàgbò táwọn ilé ìjọsìn ń jáde láàrin àwọn mùsùlùmí ìmọ̀ adé ògùn ti dìbò ìmọ̀ àwọn ṣọ́tìlà àt bí Allah subhanahu wa ta'ala bó ṣe pa àwọn ìjọ àt. nínú àdìsí ọ̀lẹ́dẹ̀ wa ó wọ̀nyí nígbà tí wọ́n máa jáde lásìkò tí wọ́n yọ àwọn mùsùlùmí táwọn Ọkùnrin kan mọ bẹ láàárín àwọn ìjọ wọ̀nyí, yasda yadayhi mithlu thadiyil mar'ah (ìkan nínú ọwọ́ rẹ̀ méjèèjì bí ó ṣe rí yóò dàbí ọyàn obìnrin ni) aw mithlu bad'ati bardah (tẹ bá rí ìkan nínú ọwọ́ rẹ̀ méjèèjì yìí, yóò rí gbùngbù tí ó wù ú bí ọyàn obìnrin) àbí yóò dàbí al (yóò dàbí bí kókó kan tó já sí wípé yóò máa lọ yóò máa bọ̀ ni yóò máa mì kìkìkìkìkì tí ó máa ń sọ. àpẹẹrẹ kan tẹ́ ìlú lára ọkùnrin yìí rè ọkùnrin yìí yóò jẹ́ kan lára àwọn ìjọ yìí tó jẹ́ ìjọ kàwárí jù yìí. Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ó ní mo ń fi ọlọ́ọ̀bá búra mo hadith yìí láti nàná Muhammad sallallahu alayhi wa sallam mo sì ń fi ọlọ́ọ̀bá jìbì wípé ní ń bẹ pẹ̀lú Ali ọmọ àbí Talib nígbà tó bá àwọn kàwáríjì yìí jà lásìkò títí ẹ̀ tí wọ́n jáde kọ̀lùtúnì sàfihàn àwọn tí wọ́n pa lójú ogun yìí ogun yìí là ń pè ní ogun Nahrawan àwọn tí wọ́n pa mùsùlùmí pa lójú ogun yìí nínú àwọn ọ̀jọ́ wọ̀nyí mùsùlùmí náà ni wọ́n ṣe kèfèrí o ṣùgbọ́n àwọn ibi jámọ̀ tí wọ́n fi ìlànà wọn kalẹ̀ wọ́n sì mọ̀ jẹ́ mùsùlùmí ó mọ àdáadáa lẹ̀ máa tako lórí lórí ìmọ̀ sọ pé lórí ń ṣe ń kí ìgbà ìmọ̀ kìrìsìtẹ́sì àgbèsì olórí lọ́nà àìkọ́ ó ti ní lànà tó ń ṣe ọlọ́run bá wà ti kalẹ̀ láti fi ṣàtúnṣe olórí ìmọ̀ àwọn òní tẹ̀lé lànà tó ń ṣe ọlọ́run bí kalẹ̀ yẹn wọn ò ní tẹ̀lé gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì tó sọ̀rọ̀ yìí nípa dáadáa àbí ọlá tí ń bẹ fún kábọ́lá fún ìtẹ̀láṣẹ olórí wọn lórí bá sì kú káà tó sì lè sọmọ láti ń tún wọn ṣe gbogbo àwọn ìlànà òní òní mu wá ìlànà míì tó jẹ́ lànà ṣùgbọ́n ni wọ́n mú wá ó wàá fẹ́ sọ di ẹ̀sìn máwùyàn lọ́wọ́ àbúsàìdì ni mo fi ọlọ́run ọba jẹ́rìí tí mo gbọ́ hadithi tí mo fi ọlọ́run ọba sọ alẹ́ sọlá tó sọlá bákan náà mo ti ń jẹ pẹ̀lú alì ìjọ tí alì ń bá wọn jà ìgbà tí wọ́n wá kú gba àwọn tí wọ́n kú lójú ogun tí alì dìbò ìgbà pa àwọn kàwáríjì tí wọ́n kó wọn kalẹ̀ náà tí wọ́n panú wọn wọ́n wá mú ọkùnrin kan jáde láàrin wọn tí alì ní ká ẹwu ó dàbí ọyàn ẹgbẹ́ àyà obìnrin àbí kò torí bẹ́ẹ̀ ó dàbí bí bá ṣe ẹran tó ṣe ń mú kìkìkìkìkì lójú kan ṣe ń lọ ṣe ń bọ̀ ilé láti ní sọ́nà ọ̀sọ́lẹ̀ àná ó ṣàlàyé nípa arákùnrin náà pé yóò jáde yóò sì jẹ́ kan lára àwọn àwárígbò wọ̀nyí so àwọn wọ̀nyí ò dúpá ò jáde lógún ò sẹ́yọ láyé Usman wọ́n bẹ̀rẹ̀ sí yọjú díẹ̀ díẹ̀ tó ráwọn náà wọ́n pa Usman àmọ́ ọ̀rọ̀kùnrin táwọn ẹbí yẹn fún ròyìn yìí lábẹ́ láyé Ali ni tó wá jáde jẹ káfíì rẹ̀ tú síta ẹ ti wo bí kí àwọn lè ti fún àṣà. àwọn mùsùlùmí ẹgbẹ́ bíi tí àwọn fáwọn ṣe ní àlàyé fún wa àwọn ẹni wọ̀nyí ni wọ́n ń ṣe ẹbọ o wọn ò hùwà kèfèrí o àdádálẹ̀ tí wọ́n ń dálẹ̀ nínú ẹ̀sìn ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ṣe revolt against olórí ẹ̀wọ̀n tó ń ṣe ńlá sọ̀kalẹ̀ الله alayhi wa sallam tí wọ́n ti dá ànábì كنت jù ni wọ́n oníbíbí àní wọn tó ń gangan tó ṣe lérí ìyàkalẹ̀ fún wọn tó lérí ìyàkalẹ̀ fún wọn wípé tó ń gan tó ń bẹ láyé lásìkò tó ń bá jáde gbogbo wọn kà wọn nípa kúpa ni gbogbo wọn ṣe kí ni wọn kà wọn nípa kúpa ni bẹ́ẹ̀ sì ni kò pè wọ́n kèfèrí àmọ́ aládàbálẹ̀ aláburú ẹ̀dá ni wọ́n ìlànà tó ń ṣọ́nà àti ọlọ́run tó ń ṣọ́nà wọn wá tẹ̀lá tó ń ràn sí gbogbo wájú kalẹ̀ láti ṣàtúnṣe olórí pẹ̀lú tó wọn ife inú wọn ni wọ́n máa tẹ̀lé ẹ̀wá wò bọ́rọ̀ wọn sì ti wá rí yẹn láwọn Khawarij bó ṣe ti wá wà nìyẹn gbólórí bá ṣe kúkú díẹ̀ káàtó ayé ìyẹ olórí àábù àálálì rẹ̀ aláwọn eléyìí ń wo iṣẹ́ ọ̀sẹ̀ bọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbà gbogbo rẹ̀ ọ̀rọ̀ hajj wo rẹ̀ kódà náà àdìsí àná wípé arákùnrin nígbà tó bá yá kùnrin tí Ah, lárakùnrin tí ń jẹ́ kò wáyé sọ̀rọ̀ yìí ń jẹ́ kókò wájú ànábì ànábì inna lahu ashaban yahqiru ahadukum salatahu ma'a salatihi wa siyamahu ma'a siyamihi yóò padà ní àwọn àjọ kan ìjà sí wípé ó bá wọ ọ̀nà tí wọ́n mọ̀ ń gbà kírun Allahu akbar ẹ̀yin jẹ́ mọ̀ wò ó kí sọ àbàgán mọ̀ ọ̀run kí lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ wọn ó bá wọ ọ̀nà tí wọ́n mọ̀ gbàgbà wẹ̀ ẹ mọ̀ ó pé sọ àbàṣì lè gbàwẹ̀ lẹ́yìn wọn báyìí gbogbo iṣẹ́ ìjọsìn wọn níbi ìtúkùrọ̀ àánú wọn yìí títí ṣe kúránù wọn ẹni sọ̀rọ̀ dà mọ̀ ẹ̀mọ kúránù sílẹ̀ jẹ wọn. tí ń já sí pé wọ́n ò ní ìmọ̀ wọ́n sì mọ ṣiṣẹ́ ìgbọ́sìn àmọ́ wọn ò gbọ́ àgbọ́yé kúránù tí wọ́n ń ké wọn ò ní gbọ́ àgbọ́yé àwọn àdìsí tí wọ́n ń kà nítorí bẹ́ẹ̀ ni ó yẹ kí wọ́n lè rí gbọ́yé náà ọ̀rọ̀ náà tí wọ́n bá ń ké àti àdìsá náà sára tí wọ́n ń kà fún orí àwọn ìlànà tí Islam ní ká fi gbó lórí lò wọn ò rí gbọ́yé àmọ́ wọn ò ní rí gbọ́yé wọ́n sì máa ṣe ìbára kò ní sèyàn kájọ́ lè ṣe ìbára fún ọ́nà ẹ̀sẹ̀ wáyé lágbájá wípé àwọn bíbí àní ládùúgbò àwọn iṣẹ́ ìjọsìn tí ń ṣe yìí ẹ̀wọ̀n mọ̀ lákìn ọ̀mọ̀sẹ́yìn tí ò lè bá sòdodo ọ̀rọ̀ nítòkọ̀ ní gbangba ọ̀mọ̀sẹ́yìn tí ò lè ṣàlàyé ọ̀rọ̀ fún ó dàbí ìjọba ti láwọn tó bẹ̀yìn fèsì wọn jẹ ẹ̀ gbogbo ọ̀mí fi gba gbógun ti ìjọba lórí abúlé tí wọ́n ń ṣe ilé ìjà mọ̀ pé ìlànà àwọn kàwárìjù ni pẹ̀lú tó ń ṣe láti ṣàlàyé rẹ̀ fún wa yìí nínú àwọn àdéfì rẹ̀ yìí àdéfì yìí bá wà nínú sọ̀rọ̀ Bukhari báwo nínú sọ̀rọ̀ á bá àwọn àdéfì yìí jẹ́ àwọn àlàyé tá a ṣe lórí àdéfì yìí káwo inú sẹ́rùhù mọ́mù náà wà wí fún sẹ́yìn muslim àbá àwọn àlàyé yìí jẹ àti Allah subhanahu wa ta'ala ó ṣẹ́wà kù lórí dáadáa ju ọjọ́ mẹ́jọ ó sì ṣẹ́wà kù tayọ ọjọ́ mẹ́jọ nígbà náà láti máa àlàyé láti máa àlàyé tó ní ṣe pẹ̀lú ìròyìn àwọn kàwárìjì yìí wípé ó ti ń yọjú náà láti ojú ayé àná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam dáadáa ìlú ńlá máa ń wá ro gbogbo ọ̀rọ̀ àwọn ìfowópamọ́ mùsùlùmí náà pẹ̀lú ògbọ́lọ́ ẹgbẹ́ àtúnkí ní ìgbọ́ dáadáa káwa hadith dá ka fúnra wa yìí káwa àwọn àlàyé ká ṣe fúnra wa lórí ẹ̀ yìí tó bá ti mọ́rọ̀ kan wá nípa àwọn ìṣòwánù mùsùlùmí ká máa padà síbi hadith yẹn láti padà gbọ́ yé wípé khawarij al-asr the modern kharajaj àwọn ìṣòwánù mùsùlùmí náà ni àti gbogbo àwọn ọmọ tí táwọn náà bílẹ̀ abdullahi subhanahu wa ta'ala tí ń sẹ́wà fi yọnu sí wọn tọ́lọ́n fi ẹ̀fẹ̀ járí àlámọ̀rí wọn kó mọ́tà sẹ́wà kù lórí dáadáa bẹ́ẹ̀ àwọn àkọọ́lù mùsùlùmí náà yìí náà nìyí náà táwọn ń sọ àtúntàmọ̀ sàlàyé ọ̀rọ̀ nípa àwọn yìí gbogbo àwọn tó kù díẹ̀ tí àìsàn nẹ́ẹ̀sì tí wọ́n kó sí àti gbogbo aburú tó ń ti jálẹ̀ nẹ́ẹ̀sì ọlọ́jọ́ wo lè ronú sí wàdà ó jẹ́ wọn lè padà sí lánàá alùsùnà aljamaa lànà ìtẹ̀lé òfin Allah subhanahu wa ta'ala ẹ̀rẹ̀ ìtẹ̀lé àmọ́ sọmọráìtì ń tàbá sọ ní yorùbá láti tẹ̀sí mọ́ wà sí èkó àyè láǹfààní láti lè ṣe eléyìí ní ọ̀rọ̀ àwọn akámọ̀bìnú ọlọ́sùpáànù owó wà sàárà mọ́tà ìṣe ìyá sí èkó tí àwọn kò sí aláàláhi lọ́wọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته